bàbá òbí fábíyì sọ nínú orin wọn pé àìmàsìkò ló ń dààmú ẹ̀dá èmi ní bẹ́ẹ̀ bá ti rẹ́ni tó súlàgbà súgbà látẹ̀yìnwá títọ̀hún ń sapá tó sì jìyà jìṣẹ́ nítorí àti lè ṣoríire tó wá bùṣe gàdà tó bùṣe gèdè tó kun kínkín kóríire rẹ̀ dé tí ò wá ṣakitiyan mọ́ ẹ mọ́ bàrú wọn jẹ́ ẹ mọ́ bàrú wọn bínú àìmàsìkò ló dààmú irú wọn tí wọ́n fi kó jàánu ọkọ̀ níbi tó yẹ kí wọ́n ti feré gé ìrètí pípẹ́ ńlọ bọ́kàn irú wọn wọn ò kúkú mọ̀ kó lè dá mọ́nì ni wọ́n fi dúró gbìyànjú ni mo ṣe sọ pé ọ̀pọ̀ ni ò kúkú sáré àti là mọ́ oríire wá wárú wọn délé ni ò bá bá wọn ìbájẹ́rú wọn mọ̀ kó sì lè dá ni bóyá wọn ìbá má dúró ìgbìyànjú títí torí ilé ó fi kanlẹ̀kùn ìjẹ́ bó ṣe ní tèmi àròjinlẹ̀ àyàn ògìdìgbò tí ń kógi bòlú ọgbọ́n ibi akitiyan ń lórí eré ó ka mi mọ́hun èmi ò ní í jásẹ̀ títí tí wọn ó fi ṣoríire ìwọ ńkọ́ òun nìbéèrè tí mo fẹ́ bi ọ́.